نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا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 إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته حتى كيف الله أترى عليكم بكي الله orí àjẹjẹ fún الله ọmọ ọba نبوة محمد صلى الله عليه وسلم يقول القرآن إيتي أوين أول نقول في الكوري من ثلاثة أوائل سورة العمران وتنهي عن والد آية في عن سلايه لو لنا òun ni àyà one hundred and fifty two àti ìṣàlàyé rẹ̀ tán kí bá ti ń sọ àyà yìí nǹkan tó ṣẹlẹ̀ ní ogun kókó sí àwọn sàádé àlẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam látara àṣìṣe wọn ṣé wọn fẹ́ fi kọ́ àwa tí a mọ̀ lẹ́yìn wọn láti fọ alẹ́kọ̀ọ́ a ti kà á débi pé ọlọ́run ní wàlàkọ́lé sọ̀dá kọ̀ọ̀kan mọ̀ lọ́rùn wáyé إن تحسونهم بإذنه حتى إذا قصدتم وتنزعتم في الأمر وعصيتم من بعد ما àwọkún máa tọ̀ ẹ̀kọ́ àti kádébí ìyá yín ọlọ́run bá ń sàlàyé ní pípọ̀ lẹ́ẹ̀kan sí ọlọ́run ní wọ́n là kọ́ ní sọ̀dọ́kọ̀ fún lọ́wọ́ àdá àdéhùn tí òun bá yín ṣe òun ti gbé àdéhùn fún mi àdéhùn náà yóò ọwọ́ kan ni wọ́n bẹ̀rẹ̀ ogun lọ́wọ́ bá àwọn bèbè yìí tí wọ́n lè ta ọlọ́run ní mo jẹjà àmì mo má dóhun tèmi ṣe nígbà tí ẹ bá àwọn ọ̀tá yín jà àdéhùn mi ti lọ bẹ́ẹ̀ hàkà títí yẹ pé àdéhùn mo mú ṣe tó fi dìgbà tó yẹ pé ẹ fọra yín pa hàkà ìdá kọ̀ṣìtò nígbàtí ẹ̀yà para yín ọ̀sànà sáàtún ẹ̀ǹsìn fáńfà ẹ̀ nífẹ̀ẹ́nukù lérí ọ̀rọ̀ náà wà ọ̀sànà sáàtún fi àmọ̀ ẹ̀ǹsìn fáńfà lérí àlámàrí tí anábìtì yanjú fún yín wà ń fẹ́ ìtọ́ ẹ̀ṣẹ̀ àwọn kan yìí olúfà ní àwọn gẹ̀fẹ̀rí tí wọ́n padà fi borí àwọn mùsùlùmí ní ogun mùsùlùmí. olúwa wa ń tẹ̀síwájú pé a'udhu billahi minash shaytanir rajim minkum man yuridu ad-dunya wa minkum man yuridu al-akhirah.

ọlọ́run ọba ní minkum ń dájú kọ àwọn sọ̀háábà àwọn ni mùsùlùmí ń jọ náà àwọn ni báwí àwọn ló ọ̀rọ̀ kọ èyí dìbò àkùnfin ayé àwọn sàábé àwọn ní báyìí ó ní bẹ́ẹ̀ nù yín man نعم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم منكم من يريد ayé ni wọ́n fẹ́ torí ọ̀rọ̀ ogun oná torí ẹ̀ lógun ìbẹ̀ ẹnu yìí má yọ̀ ẹ̀bùn torí yà. afáwa abdullahi masoud ọjọ́ aláwọ̀ sára ó ní máa nímùnà tó yà. ó ní àwọn òtí ẹ̀mọ̀ pé ń bẹ́ẹ̀ nú àwọn sàábì àná Muhammad ẹni tó jẹ́ pé gọ́yà àti ẹ̀ náà ayé ni àgbàtà yà ìsọ̀kalẹ̀. àmọ́ pẹ̀lú tẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó jẹ́ àmọ́ àwọn owó ní àwọn owó náà fi ayé nínú wọn. òun náà làwọn tí wọ́n sọ̀kalẹ̀ láti rí àpáta láti rí òkè olúmú tí wọ́n sọ̀kalẹ̀ wálẹ̀ tó wọ́n ń wá ogun nì lọ́nà tó lọ pé ìgbẹ́ àwọn tó pé ayé ni wọ́n fẹ́ kọ́dọ̀ àwọn àfa mi lòkè ní àà àwọn tí wọ́n sọ ní mí tó wọ́n sọ pé àwọn tí wọ́n àwọn àkáwọ̀ ni pé àwọn mọ̀nà wọ́n tẹ̀ pé àwọn aláwọn sàábà náà ni àwọn sàábà tá a rí yìí náà ẹ̀ lẹ́sùn máa sùn àwọn máa sùn mí. àwọn sàábà wọ́n yẹ sẹ́ni tá a dáàbò bò tá a sọ níbi àṣìṣe. àwọn náà lè ṣe sẹ́kì ìyẹn ni wọ́n. ní yín ẹgbẹ́ bí ومنكم من يريد الآخرة ومنكم من يريد الآخرة إذن بينه àwọn tó jẹ́ pé alìkìyàmà ni wọ́n fẹ́ òun ni wọ́n ò fi kọ̀rọ̀ sáà nẹ́bì lẹ́nu òun làwọn fi dúró lórí òkè òní ṣẹ́wárí àyà yìí kọ́dà olùkọ́ àti rí ọ̀pọ̀lọpọ̀ àtàǹgbáyé lónìí náà ẹlòmíì ìbẹ ẹ máa rí inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi ìsọ̀rọ̀ wọn yálà àwọn tó kéwú àbáwọn tí ò kéwú níbi ìsọ̀rọ̀ wọn àwọn ọmọ wọn gbà pé sunna ní Muhammad sallallahu alaihi wasallam orí bẹ́ẹ̀ wọ́n ti gbà pé ẹni kó o ní máa ṣe àdúgbò jẹ́ àmọ́ tó ìjọ pọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó ìjọ pọ̀pọ̀lọpọ̀ ẹni ni pé orí ayé ni ayé òun ni òjé káyọ̀ fẹ́ ti súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam kéèyàn ti ṣe súnà tó fún ájò ní kéèyàn ti súnà èyí ò ní kọ́lọ̀ máa sọ̀rọ̀ fún yàn léyìí tó ti kọ̀ fún ọ tẹ́lẹ̀ kéèyàn bá ti súnà kò ní kọ́lọ̀ máa kọ̀rọ̀ fún yàn kọ́ọ̀sì máa ṣe náà èyí ò ní ọní láárí sẹ́yà pé láti kọ́ tiẹ̀ náà nu máa lùtù ọ̀nà méjì bá ti ń sọ bá ti ń ṣe bá máa lùtù ọ̀nà méjì létọ́ ọlọ́ni fúnmà fúnmà fọ́ọ̀tà ọlọ́run ọba ní lẹ́yìn ìgbà náà káàtó wá rí ń bẹ́nu yín àwọn tó ń pé ayé tó fi jáde pé wá sí wọn wọ́n sì dá wa láàlẹ́ sáàrin àwọn mùsùlùmí kí ni wàhálà náà ìmọ̀gbọ̀rẹ́ ìfi ọlọ́run ti ànábì ọlọ́run wa ni awa fi àwọn gbèpè rí láwá bí láti bí wọ́n fi àjẹ yín ó lè bá àjẹ́ àdánwò lé sẹ́rígbà mi ń bẹ bọ́lọ̀ bá fi ṣe ọwọ́ fi ṣe ọwọ́ fi kan ṣe èèyàn nítorí ìwà tí èèyàn wù lè kí ọ̀dà olùjọ́ pé sábúrú bá ṣe wá lọ́pọ̀lọpọ̀ gbà ẹjẹ́ àwòkọ́ sí láti bọ́lọ̀ wọn láwọn sálàpù báwọn bá ń rí tí ó dùn mọ́ wọn tó bá ń rí aburú wọ́n kọ́ máa wọ́n kọ́ máa ń darí ẹ̀ sọ́dọ̀ àwọn ara wọn ni pé àwọn ń ṣe tí ò dábọ́ lọ́nà wọ́n ní kọ́dà bí àwọn ìyàwó wọn àwọn ọmọ wọn àwọn sálàbù wa ni o tó bá yẹ pé wọ́n ti ń tàpá sí òfin wọn ìyàwó gbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́ ọmọ ògbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́ àwọn ò tí ì bínú àwọn wà ó pé ah! bóyá mi náà ti ń ṣe lọ́nà ní iṣẹ́ kára mi wò ìtàwọn kan ó lọ nìyẹn jẹ́ kó súnmọ́ àbí síná bóyá tó pé bóyá tó pé mo ń ṣe ọlọ́run ọba lọ́lọ́run fi fi àwọn ọmọ yìí sàdánwò fún mi bóyá tó mo ń ṣe ọlọ́run ọba lọ́lọ́run fi fi ìyàwó yìí ló fi fún mi àwọn ọmọ ọdún lọ bẹ́ẹ̀ ní kọ́dà wọn a máa ronú débi pé kó má jẹ èèyàn náà bó ṣe dábà tí wọ́n ń sìn àbí dábà máa ń yarí wọn lọ́ngbà míì ọ̀wọ́ ń sin àgbò ó sì ọ̀jì àgbákòyà lónìí lórí àlejò wọ́n lọ ògùn náà bóyá lọ́nà kan àbọ̀nà méjì táwọn fi jẹ náà ṣe jẹ́ káwọn máa ronú ẹ jẹ́ káwọn máa ronú báyìí tẹ́tẹ̀ máa ronú báyìí èyí ò ní jẹ ní ẹ̀ kí yóò jẹ yóò jẹ kí yóò jẹ ní ọlọ́run ọba ni kò túbọ̀ sí ronú láyé pé tí ìbá ronú bá òun rìn tó wá rò sọ́dọ̀ ara rẹ̀ pé bóyá òun sẹ́lọ̀ ni tó bá rò dáadáa ọ́ọ̀dì ọ̀nà kan àbọ̀nà méjì tó fi sẹ́lọ̀ ọ́ọ̀dì ọ̀nà kan àbọ̀nà méjì tó fi sẹ́lọ̀ wa ọlọ́run láti sàdánwò fún yín ní o ọlọ́run ni wà lákọ́dé àbá àrùn ọlọ́run ní ìtọ̀ àmọ́tẹ́ ẹ̀ṣẹ́ o ó dùn wá ìtàwọn sábẹ́ ti ó dùn ọlọ́run kò sí ẹni tọ́lọ́wọ̀n lè bá wí kò sí tọ́lọ́wọ̀n bá wí ọlọ́run ni àmọ́tẹ́ ẹ̀ṣẹ́ o ní wọ́n ń tàbí kò fún pàápàá a ti sàmójúkò fún yín ọlọ́run náà sàmójúkò fún yín. Olùkọ́mọ̀ ọba ọlọ́run fẹ́ràn òun yẹn pọ̀. Ọlọ́run fẹ́ràn òun ẹni. Ọba ọlọ́lá ni tí máa ń bá òun ẹni. Tọ́ pẹ̀lú sáàtọ̀ yìí, bàbá ara wọn tí wọ́n fẹ́ ya ọ̀tá ọlọ́run tí wọ́n fẹ́ ṣe àwọn sọ̀hábà látara áyà yìí tóra àwọn èṣù bẹ́nu àwọn èèyàn o nínú àwọn tẹ́lẹ̀ kan tí àwọn èèyàn síbi ọ̀tọ̀ náà ọba èṣù bẹ́nu wọn kọ́dà àwọn náà pọ̀ dùgbà anábì ló yá mà nígbà tá anábì la ojú ọ̀nà tó pọ̀ fún ní hàrà tí lọ́tò láyé mọ́tẹ́ tí wọ́n fà tẹ́lẹ̀ ọ̀hún ó sì lójú ọ̀nà tó pọ̀ bíyà yín ó la ojú ọ̀nà kan báyìí ẹyọ kan tuntun ó lágbàá ó tọ́ òní hàrà tí wọ́n fún lọ́hìn mustaqima fà èyí tẹ́ ẹni gbogbo wá sáfẹ́ kuhani, sáfẹ́ súnà ojú ọ̀nà tọ́lọ́ ọba nù kì í sì ń ṣe lẹ́sìn lónìí ojú ọ̀nà tọ́lọ́ ọba nù alẹ́bí wa la ọ̀nà míì sẹ́bi ọ̀tún ìlà ẹ̀yọ̀ kan tó fà yìí ó wá la àwọn ọ̀nà tó pọ̀ sẹ́bi ọ̀tún báyìí ó tún la àwọn ọ̀nà tó pọ̀ sẹ́bi orí alẹ́bí ni hádìí ìṣòwò ẹ̀rọ àwọn ojú ọ̀nà tí wọ́n la tó pọ̀ sẹ́bi ọ̀tún àtẹ̀jọ́ ẹgbẹ́ òdì wà ní kúrò ní tẹ̀lé ṣẹ̀tọ́n ń bẹ níbi ojú ọ̀nà kọ̀ọ̀kan tí mo fa ọ́ ní ṣẹ̀tọ́n èṣù yẹ̀dì rún ilé yìí onígbèrò sọ́kọ̀ òní tí àwọn ìfọ́n náà kú àwọn àfà kan bẹ láyé lónìí ojú ọ̀nà búlà ń rẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ àfà tó lóun sọ̀rọ̀ ọlọ́run tó bá yẹ pé tó kéde sí súnà nẹ́bì ní wá sí àwọ̀ ṣètò ṣètàn tánàbí ń tọ́ka tí wọ́n lò pẹ̀lú àwọn afáàlá ńlá yìí tí ni wọ́n fi ń pín yìí tí ò lè jẹ́ ṣètàní ṣètàní dẹ́n pé ṣètàní ọba ṣètàní ìbọn náà yáfa rí òun náà ti wà láàrin àwọn ẹni ọlọ́run ọba rí ló bá ní ó ti kọ́tọ́ ọlọ́run ti yà jẹ́ àwọn tó wá ń bẹ lónìí àwọn lè fẹ́ mú àwọn sàábì ànábì látara bẹ̀rù kò sí àwọn ìwọ̀n àwọn ṣíyà ni gbogbo ẹni tẹ́ bá ti di pé ń fi àbùkàn sọ̀hábà tí àníyàn náà jà pẹ́ wí. gbogbo ẹjọ́ pé ń fi ti àbù kan tàbí ẹni àpọ́nlé ni wọ́n kọ́dà àwọn àwọn àwọn àfà tí wọn ò táwọn sọ̀hábà ẹni àpọ́nlé ni wọ́n bẹ́ẹ̀ bá fi àbù kan àfà ọlọ́run ti àbùkù náà kátó láwọn sàábì àní Muhammad anabi sallallahu alaihi wasallam o la ta tubu ashabi ẹ gbọ́dọ̀ jẹun yóò kábàdàn àtàbí lẹ́bàá bú ànábì ti sọ ẹ gbọ́dọ̀ dán owó kẹ́ bọ́ọ̀n sábẹ́ mi wọ́n ní kí ó fà á tí ànábì ti sọ̀rọ̀ ìdílé sọ́jọ́ náà gbogbo wọn ni máa ń fà wọ́n ní sàádé kékeré kan ló fẹ́ máa yájú ní sábẹ́ àgbàlagbà nígbà tánábì wọn bá sábẹ́ kékeré wí lérí àgbàlagbà pé ẹ má bu àwọn sábẹ́ àwa táwọn ẹ sábẹ́ kọ́ ó sọ báwọn sọ̀rọ̀ bá ẹ má bura wọn. àdébọ̀wá táwọn bò lẹ́yìn àwọn sọ̀rọ̀ àbọ̀ fún sábẹ́ ànábì o mo ti sọ lẹ́ẹ̀kan wàláì èèyàn èyí tí bá ti gbogbo tá a mọ ilára èèyàn a mọ ilára wọn náà àwọn ìṣẹ̀lẹ̀ kọ́kọ́ yìí tí wọ́n ṣẹlẹ̀ gómìnà èdè ènìyàn làwọn yẹn wọ́n ń dàpọ̀ mẹ́sìn náà ti ń fi ẹsẹ̀ nu àtẹ́ káwọn sàbíà nẹ́bà Muhammad nẹ́bà ti rẹ́ni tí ń bú sàbíà nẹ́bì àbí ti àbú kan ṣíà ní o ọmọ kan tó ń sọ ọ̀rẹ́ rẹ̀ tó ń jó ní tóní kò sí kàfàrà àbúrò àlùgbàdì ti wà o ó lè mi ò fi ẹ̀ lágàdì ti ọkùnrin o àbúrò rà láti ọ̀gbọ̀n bí etí ẹ̀fẹ́ gbà sí ẹ̀ rárá. ó láti èsì o tẹ́ ẹ bá ṣe rí ẹni tí bá wọ́n ń tẹ́wé àwọn tàbí lápò jẹ́nẹ́rálì tẹ́ bá ṣe rẹ́ni tí ń bú tàbí ànẹ́bì àbí ìtẹnu àkẹ́kàn wọn ṣíà ni wọn. bẹ́ẹ̀ bá tún wá rẹ̀ ń tó jẹ́ pé àbúrò rà máàkì ní fókọ̀ọ̀tì ẹ̀ ó ti gboyè ó ti kó pé bóyá ẹnu ọjà ó ti ṣe àyẹ̀mọ́ bàbá ńlá sí àní títí ń pèpè síbẹ̀. àwọn tí àwọn oníkan tó fẹ́ ṣe ju pé wọ́n fẹ́ wó ẹ̀sìn ànábì lọ. lójú ayé ànábì tí wọ́n ti di ní tágẹ́tì wọn Abdullahi ibùnú sábà ló fi wọnú láàmù náà yahudi ó ti wọnú ìsìláàmù lérò pàtó wọn sí nìyí ó fẹ́ wọ ìsìláàmù ẹ wo pílánì rẹ̀ báwọn ọ̀tọ́ wọn ti máa ń pílánì nù ẹnu mẹ́ta mọ́tà sí ìlú nísìnyí kí ẹ̀bá mẹ́ta mọ́tà sí ìlú nísìnyí kò ní rò pé kò ń lọ mọ́mù wa yóò kàn á jọ ìwà náà ni á jọ máa kírun kọ́ àlemọ́ tó gbá wájú kọ́lé O àfà tó padà wá yá yóò tó wà pẹ̀lú wa á ti fọkàn tán kọ́lé àlemọ́ padà àti tó gbóná máa sọ̀rọ̀ ó jẹ́ kọ́ mọ́tà sí táwọn mà bí abùdá ìdílé nù látùbà náà lè fẹ́ bẹ́ẹ̀ Umar àdúgbò Abasi bẹ́ẹ̀ ó fi àdúgbò Umar ìgbà tó ń dàdúgbò Usman ló ti wá rí èròǹgbà rẹ̀ múṣẹ. Sọtẹ́ bá ti rí ẹni tí wọ́n tó tẹnu kàbú rẹ̀ rà ọ̀tọ̀ náà ni o babalá sí àgbègbè nìyẹn o wọ́n fẹ́ wú ẹ̀sìn ní kí ló bà tábánikà wo gbogbo àdìsá nígbà Muhammad sallallahu alaihi ó ti pọ̀ tó tábánikà pín sí ní ọgọ́rùn kí ká ní gbogbo àdíjà ànábì ọgọ́rùn lápòjúwe ni o ká kó sí ọgọ́rùn-ún nìkan pé àdíjọ́ àbúrérà gbà wá ó tó seventy percent so tẹ́wàá ní ẹni àbùkù kan irú ẹni tó tó pọ̀ àwọn àdíjà náà lọ́wọ́ àkọ́kọ́ nù ẹtí wọ́n á wò ó gbogbo àwọn tó ń gbà títí wọ́n ń kà lẹ́yìn àyè káàrin kánú síra wọn àwọn náà pọ̀ ọ̀tọ̀ làwọn sàábì ànẹ́bì ẹni tó jẹ́ mọ̀hádìsú àgbà lásìkò àwọn sàábì ànẹ́bì pé àgbààgbà àgbààfà nínú àdìsí ànẹ́bì ta ni yẹ̀mọ́ ee àbúrò ni iṣẹ́ ti mọ̀ ẹ̀yin ẹlọmú sí àdìsí fẹ́ mọ̀ ká ẹlẹ́ka ní àbúrò ní àbúrò ẹlẹ́ka bí ọgọ́rùn-ún kẹ́tọ́ kan kọ́lẹ̀ ẹlẹ́ka one thousand kẹ́tọ́ kan áá abúlásìlì ní kú bí ríyájú sọ́dún náà tuntun ẹ̀rẹ́ ríyájú sọ́dún oye fóònù bóyá láti rí méjì àbẹ́ ọ̀kan tí àbá ti gbà wá bẹ́ẹ̀ náà ìbùdókùn ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ na ẹ̀sọ́ ọlọ́wọ́ àwọn tí láti sìn náà nínú àwọn tó wọ́n kọ hadith nínú tíra sáǹtò láwọn àfa aládìsì Bukhari Muslim Tirmidhi bin Majah àwọn eléyìí náà gbàlẹ́ pẹ̀lú àwọn afárá dìde àwọn ni wọ́n ń kọ́ ọ̀rọ̀ wọn tàbí ànábì ọ̀rọ̀ àní Muhammad wọ́n ń kó lọ sí sílà òkè tí gbogbo yẹn ní ẹlòmíì mẹ́tò bá kọ sílà lónìí tó bá kọ àdìsí ànábì sí à nígbà gbọ́ àtúntò sọ pé rọ̀ wá hú kìrìmìrì à ní gbogbo ti rí yíyá fún wa pé òun rí nínú kìrìmìrì ẹni tí àdìsí rẹ̀ tí mo gbọ́ àwọn àgbààgbà pé òun ló before lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ tí ìsìláàmù tí bọ́júwájú báyìí mú àkọlù àlùmọ́pọ̀ lè mọ́mù Malik òun ni tíra àdígbò nílùú yìí tó lálàáfíà mú ni àwọn kọ́rí dé àwọn mọ́sílùmù dé àwọn hámọ́dù dé lẹ́yìn ìgbà yẹn tíra tó Bukhari ni wọ́n padà rí pé iṣẹ́ tí wọ́n Bukhari ṣe ó ti ti tayọ wọn á tọ̀nà kò wá sẹ́ni tó ti tó ṣe rẹ̀ iṣẹ́ tí Bukhari ṣe. so síra tó tó sábà fi àlùfáà lóhùn àná Muhammad lẹ́yìn kò hàn Bukhari ló kù ẹ lákùn kí ẹ fún wa ní Buhari òun ni kò lálàáfíà ọ̀rẹ́ ní òun láti èdè náà tó náà sọ ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ láti èdè nítorí lẹ́yìn pẹ̀lú tó tẹ̀lẹ̀ yìí ọlọ́run ti yanjú ẹ̀ ó ní wàhálà kọ́ di afá àwọn ọmọ. àyíká mọ́ à ń sọlé yìí à ń sọlé yìí a lè pàdé àwọn kan tó láwọn sàábì ànẹ́bí wọ́n ti di ànẹ́bí ojú ayé ànẹ́bí gan wọ́n ti ànẹ́bí. ojú ara lẹ́bi wọn ń sẹ̀ wọn alẹ́ lẹ́yìn rẹ̀ wọ́n ti kú nínú ìsìlámù kára ìjọ tó kù láyé alára tó wọ́n ẹ pé àyà tán bẹ inú sọ́ọ̀tù lẹ̀ Hujurat sọ́nà ń sọ̀rọ̀ bákìrì àti bẹ́ẹ̀ nígbà táwọn ṣe àgbá àyà mú kàfàrà bákìrì àti àyà wọn ti kàfàrà rẹ̀ wọ́n ní àwọn rèé táwọn ọ̀sán sọ pé abákírì ahẹ́. ọlọ́lẹ́yìn tẹ́ ní mọ́nì ẹ̀kọ́ ló fẹ́ kọ́ wa táwọn olùgbèlú àtẹ́bì ó fẹ́ kọ́ alẹ́ kọ́ nípa. ònlàtọ́ gbẹ̀rú àtúwà àtàkùn fáwọn ọ̀sán ó ti ẹ má gbé ohun yín ẹ má gbé lérò ohun àtẹ́bì. ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض اجمد يا جماعه النبي nígbà tàbí máa ń sọ̀rọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa ń jágbe mọ́ra yín. bẹ́ẹ̀ bá ṣèkánu méjèèjì bẹ́ẹ̀ bá ṣèkánu méjèèjì iṣẹ́ yóò wà bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ bá gbé ohun ilé ọ̀rọ̀ ànábì ó lè bá tẹ́yìn jẹ́. Bẹ́ẹ̀ bá ń jágun máa nẹ́bì ó lè bá tẹ́yìn jẹ́. Ẹ̀yin ò sì nímọ̀ pé tẹ̀sí bàjẹ́, ẹ dákun sẹ́wọ̀n ló bàjẹ́, irun tẹ̀ ń kíná sọ. Ìdá yìí sọ pé bẹ́ẹ̀ bá ti gbé ohun rẹ̀ lórí ọ̀rọ̀ ànábì, iṣẹ́ rẹ̀ ó bàjẹ́, irun rẹ̀ yóò bàjẹ́, zaka rẹ̀ yóò bàjẹ́, àwẹ̀ rẹ̀ yóò bàjẹ́, títẹ̀ bí ilé àti ọkọ̀ tó ti fún sáà sí ló bàjẹ́ kó oníṣẹ́ rẹ̀ kankan mọ́ kí ló fa ìdíṣẹ́ rẹ̀ lẹ̀jẹ̀ mọ́ nítorí pé ó gbóhùn rẹ̀ lórí ohun ànẹ́bì ó ṣe kí ni ó jáde fún ànẹ́bì ṣe ráyè àyè àwọn táǹgbẹ́ láyé lónìí inú ó fẹ́ lè máa dùn pé á bàríkà àwọn kan bá wí tó láwọn àbánẹ́bì láyé dé òpá àwọn àwọn àlẹ́gbẹ̀ rẹ̀ ń sọ̀rọ̀ àwọn agbé ohun rẹ̀ lérí ohun rẹ̀ àbánẹ́bì láyé ọ̀rọ̀ pàápọ̀ rí láti wá máa jáde mọ́ ànábì ṣe pé bàbá ní ká kú bá wọn pẹ̀lú bá a ti wò báyìí ìhùn pẹ́ gbọ́míyé tó bá yàgbá rẹ̀ bá wújà máa wọ́n sì dá mi lóhùn èé kò lè bá àwọn wí lágbàdìgbà owó àgbà ọ̀gbà kò bá ọkọ̀ tó ti nà mí ẹ má jẹ́ ọmọ ẹ má jẹ́ ọmọ nínú àlẹ́bì mọ́ síbẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa láàgbé ohun rẹ̀ ẹ̀ta bá rí sájọ́ sọ̀rọ̀ pọ̀ láàgbé ohun alérí ohun rẹ̀ láti mọ̀ jágbó mọ́ tó sábàbíkà sọ ayé yóò bá wa wí àmúbáwa náà wí sábàbù sábàbù nùdúrù ayé yìí ní tó fà á tí ọlọ́run fi sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ ló já mọ̀ pé gbogbo mùsùlùmí ayé ni ń bá wí àti àwọn náà àtàwọn àtàwọn bẹ láyé lórí náà àwọn náà lè gbé ohun alérí ohun ànábì bí ẹ bá ṣe kan méjì kí ló ṣe ìfọwọ́ rẹ̀ ọmọ tẹ bá ṣe fẹ́ tẹ bá gbé ohun yẹn ànábì abẹ́ jáde bá ànábì iṣẹ́ yóò bàjẹ́ iṣẹ́ rẹ̀ ní ẹ̀ ti kéde yóò bàjẹ́ wà ń tún láàtàmì ọ̀rùn ẹ̀yìn òsì ní mọ̀ torí bẹ́ẹ̀ tó dúró ní. bó bá tó ń bá nìyí bó bá tó ọtí mọ̀ ọmọ ní fura ayẹ níbi ìfura mà tẹ́lẹ̀ ní bàjẹ́ ẹ ti mọ tẹ̀sí lọ ni sọ́mọ́tì ní sẹ́yìn ń bàjẹ́ wàhálà dénú báwọn sí àti mú àwọn ni ayẹ yìí ń kọ́ ó sọ ló sọ abáfin ìdòkèrè kí ló wá ká bá bí àdúgbò mi yàn ṣé kàtà yìí sọ̀kalẹ̀ lóòótọ́ ẹnìkan bẹ nínú àwọn sọ̀hábà bọ́lọ̀ ti dáká lọ́tọ̀ọ̀tọ̀ ni o ẹlòmíì ò mọ̀ràn yẹ́gẹ́ gan-an.

ó wá gbọ́ ayé yìí pé à ń tẹ́sítàfà àmàlùkù wà ń sọ̀rọ̀ ọmọ náà ní kọ́lẹ̀ ẹ̀dì gèlè rí. olùbàtọ́ báyìí pé bọ́lá ti dá ọmọ nù kò sí tóun lè ṣe ọ̀gọ́ kí ni lọ sí lọ́dà nẹ́bí yìí lọ́dà nẹ́bí mọ́. ìmọ̀ lọ́dà nẹ́bí ni màá fi sẹ́ ẹ̀wọ̀n ọlọ́wọ̀ lọ́gbọ́ wà sí lọ́dà nẹ́bí ìmọ̀ lọ́dà nẹ́bí òun ni wọ́n lọ bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọn ò rí i lànàbí wa wò pé lágbájá dà láwọn ẹ̀kọ́ tó dáa ká mọ ilára àwọn ìmáàmù náà nù ẹbí máa ń bá ti wò pé ààrá àwọn ẹ̀yẹ́ mọ́sálásí ẹ̀ńtẹ́ ẹ̀rí òun ẹ̀ wá di ẹ̀wò ó bá yẹ fún àwọn tó máa ń náwó wọn àti láàmú abéèrè bá di wọn àwọn tí wọ́n ń náwó náà àwọn ń béèrè wọn ṣàkíyèsí òsì lágbájá lágbàbá wò wọn àríwọ̀n wọn bí èsì mọ́tò ànábì wàá rí wọn tó fi máa ń sàǹfààní wàtá ẹlòmíì ó lè fi ẹ mo ti dẹ́nu nǹkan báwọn nípa ní àfà mo ò rí pẹ́ tẹ́bẹ̀rẹ̀ mo ti fẹ́ lọ sẹ́nà sábà fi ra kíkà pé wá sí àwọn ìmọ̀mù nìkan ẹ̀yìn ni wáwá ẹ bá ti dẹ́nu nìkan tí ó kù bí ẹ̀ka àtọ́ àmọ́ ìlágbájá mà ẹ̀ka mọ́mù lógun lórógó àmọ́ ìlágbájá mà kó máa lọ àtúntà wáyé ó lábàá díẹ̀ o díẹ̀ díẹ̀ làwọn èèyàn rí o ọlọ́mọdé ayé lókun tọ́ náà o àníbi yẹn lọ́wọ́ kan lọ́wọ́ alákùnrin kan lọ́wọ́ wọlé àwọn ni à olóòwò àwọn ìléwá ní ìléwá náà lẹ́yìn mọ́ wọ́n ní kílódé ọlọ́mọ náà lòun bóun bá ti mú ọlọ́dà nẹ́bí ìjọmọ náà wọ́n ti máa kọ̀ntínù lọ́lẹ̀ ọwọ́ àwọn pé áyà tó sọ kalẹ̀ ń jò ní ìhun èmi ọlọ́run bá bá wí abẹ́rẹ́ tó ń mọ ní sọ́dọ̀ nẹ́bí ni wọ́n ní bẹ́ẹ̀ ni à ah, ọmọ ọlọ́ba nẹ́bí ni tó wíire o níjọ́ náà lòun ti rí rí díẹ̀ anẹ́bí ni báyìí buwa min hali janna ẹ bá sọ pé ọmọ àdìjẹ́nà lòun bá mi bá ọmọ àdìjẹ́nà lè yàn tètè rí mẹ́ o ọmọ àdìjẹ́nà náà nù ànábì nìkan ló tó rẹ̀ mú èèyàn àwa àlọ́ kọ̀ọ̀rọ̀ fún bẹ́ẹ̀ kọ́dà àgọ́rọ̀ wọn sàá pé ká ànábì òkúrọ̀ wọn àlìjẹ́nà àgọ́rọ̀ òkúrọ̀ wọn àlìjẹ́nà bó ti léwu kéèyàn máa pè é lọ́mọ ná bẹ́ẹ̀ náà ló léwu kéèyàn pè é ní wọ́n pè é lágbàdà àwọn àbá ẹ́ àbá aláhàbà kẹbírọ̀ àwọn bẹ̀rẹ̀ àlìjẹ́nà báyìí ìyá gidi ọjọ́ ọdọ náà wọn lẹ́nu kan bẹ̀rẹ̀ àlìjẹ́nà àgọ́rọ̀ àtó bẹ́ẹ̀ wọ́n là tún zàkó náà tún zàkó ọlọ́ọ̀nì kan ló wọn àlìjẹ́nà níta ó kàn sọ pé àárín kan pé èèyàn dáadáa ni wọ́n ọlọ́mọsá tí wọ́n lẹ́ni rẹ̀ láti máa tọ́nu àwọn kẹrẹ wájá ẹ kàn bẹ̀rẹ̀ láti jẹ́ nàbáyé ẹ ẹ̀ lé gbọ́dọ̀ tó fáwọn àwọn alùpùpù náà láéláé àwọn yẹn tún bí náà nìkan ni wọ́n bá wọn lọ́wọ́ wọn tó bí bá mi sìn yìí àdébí náà gbogbo àlùjẹ́ náà ni àlùbọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní háyà yìí nazalat nazalat ala rajulaini azimaini minkum mana bí sọ́nà háyà tá sọ yìí ó ń sọ̀kalẹ̀ lérí àwọn méjì tí wọ́n pàtàkì lọ́dọ̀ náà nínú yín lọ́dọ̀ bá bá wù. ẹ máa gbọ́ kàn án ní sọ yóò àgbẹ̀yìn náà gbọ́yé òun náà ni na náà gbọ́yé àbí a máa pariwo ẹ̀ nàbí tó ń gbọ́yé nù àníbi wa ó wá àti ti á kàn nígbà wọn kàn wọ́n ni pé wọ́n níjọ́ níjọ́ báni bá jẹ́ yẹn báwọn yóò wá yan àmì ìlú láàrin wọn mo jẹ́ káàdà máa ṣe nu bẹ́ẹ̀ bá pé méjì tẹ́lẹ̀ sí ìrìn àjò abẹ́ ń lọ bì kan sí ìrìn àjò náà tẹ́ ń lọ bì kan ẹ̀yìn àmì rú ẹ̀yìn àmì rú kọ́dà mo bá ń ran yín sẹ́mi kan tí ó bì wa o ẹni ni pé àgbọ̀rọ̀ tayọ àlá rẹ̀ olókọ̀rẹ́ ti wà kọ́nà bẹ́ẹ̀ lọ́tọ̀ adákùnrin ọlọ́mọ kẹ́sàrẹ́ rí ẹni ń pè bẹ́ẹ̀ ọgbọ̀rọ̀ náà ni ó lọ lọ wa ìrìn náà mo yọ lámẹ́rù láti lè fi sọ yín náà ni èyí ti pé ayarimọ́ lọ́wọ́ pé ẹ̀gbọ́n yarimọ́ lọ́wọ́ àdébẹ̀ bá yarimọ́ mi lọ́wọ́ èmi lẹ yarimọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bá yarimọ́ náà lọ́wọ́ bẹ́ẹ̀ bá yarimọ́ mi lọ́wọ́ ọlọ́run yarimọ́ lọ́wọ́ ó dáa ká máa yan aṣíwájú tí aṣíwájú wa rèé nígbà bàbá ti pariwo làwọn ìmáàmù aṣíwájú náà jẹ́ fún wa ní mọ́sálásí bọ̀dọ̀kọ́rọ́kọ́ mọ́sálásí lónìí wọ́n ti gba mọ́sálásí náà mọ́ lọ́wọ́ àwọn olówó àwọn àbá tí wọ́n ti sáìkì náà ti fẹ́yìntì kò yẹ kí wọ́n gbádùn mọ́ o wọ́n àwọn ti yẹ chairman chairman máa pàṣẹ ní mọ́sálásí sáré chairman ní mọ́sálásí ìmáàmù ló ẹ̀dàkẹ́ ni o kádákẹ́ kí ni ìmọ́mù lọ́gbọ́n náà kò kọ́ àókàn ìmọ́mù tí yóò bá kẹ́ ìmọ́mù ìjáde kó mọ́sálásí ṣẹ́jú ẹ̀dí sìn àníbíwá yẹn nìkan ní àmírù fún wọn ṣẹ́wọ́dà gbọ́kẹ́ àti mọ́rù wọ́n kò púpọ̀ ni kódà nǹkan tí wọ́n sọ ọjọ́ náà lẹ́yìn àwọn méjèèjì kò jẹ́ kàkà tó gbọ́ ànábì gan gbọ́ ọlọ́run nìkan ló gbọ́dọ̀ tó bá ànábì Muhammad kì í tí wọ́n pariwo ni kò sẹ́ni tó gbọ́ tí lè ṣe àbẹ́bí yan àmírù kúmọ̀rù ni káì ẹ̀ta àbẹ́bí yan yóò sọ káì lágbájá ní báyà òun ní àbẹ́bí ti ní opinion wọ́n á ní opinion mí gẹ́sì opinion abábìnrin àrà èyí tí wọ́n gan mú gan kò gbádùn <laughs> ọ̀rọ̀ gbádùn Ọ̀pọ̀lọpọ̀ kánà ní mómi ni. Ìjúlẹ̀ ọ̀lọ́. Ẹgbẹ́ ọ̀gbà tí máa ń gbọ́ Bàbá kánà nínú mi. Èyí bàbá tẹ̀lé mú mi ní. Fọ́ǹtà mú mi náà kò yí ọ́. Bàbá sọ. Kéèké ló rárá sọ pé ìdàkọ́gbà tó rárá kúrú àmàlà. Bọ́mọ̀ àwọn àtàlẹ́bì ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n ti fánàbì lé. Bọ́mọ̀ àwọn àtàlẹ́bì tábàtà táwọn ń fẹ́ràn rẹ̀. Ìwọ́pẹ́sẹ̀ lẹ́tọ̀ọ́ bá nílò tó mi ní ọ̀ lẹ́tọ̀ọ́ láti tẹ̀sà lábọ̀rí ni tó yẹ kó ègé ìgbàmọ́ èjì. Ànábì ti ní àmì àwọn àbátìrì tó máa ń wọ́n tó máa ń lè mí sí eléyìí ní bá dáa sọ́kọ́ bí agbára lẹ́sọ̀ ni. Ẹgbẹ́ kìíní sí ìsí tí wọ́n tẹ́ ń sọnù ẹ̀dọ́kùtọ̀ ọlọ́run ó wá kan àrísàbí kan wá. wọ́n náà nẹ́bí sọ pé àìkúlẹ̀ fún yẹn wọ́n ní wá àìdìmọ̀ àmì kí wọ́n náà dẹ̀wò. ìjọba ń kírò ẹni tó náà bá kọlà kọrin ìtumọ̀ lábẹ́rẹ́fà owó àti wáṣà fún bá wọ̀ sáfù nẹ́bí ìbáná bá sọ̀rọ̀ ọ̀rọ̀ fún gbọdọ̀ bí ọ̀rọ̀ ẹni bọ́dì lérò ànẹ́bí mọ́ kábàlá rẹ̀ tiẹ̀ ànẹ́bí sọ̀rọ̀ ọlọ́dà fi ń sọ báyìí ìtumọ̀ lábẹ́rẹ́fà àti wọn fún kan tó bá fẹ́ ọ̀rọ̀

àyà kalẹ̀ ọlọ́wọ́n à ń sábàtọ̀ àmàlùkún wà ń tó. àwọn ṣíà wọ́n ní jọ̀ọ́ ní ní jọ̀ọ́ gangan gbogbo sẹ́jà bákìrìtì àti mọ́rù yọ̀ọ́ ti bàjẹ́. báwọn ti mú àyà náà ti kàfàrà abákà àti mọ́rù nìyẹn. òun náà fi pàṣẹ ìjọ àyà yìí náà. pẹ̀lú mi ò nílá káyì èyí tún ti jòkó sí ẹlòmíì. ẹ ẹ ó fẹ́ẹ́ ti bàjẹ́ ni àwọn sábẹ́ gan-an ẹ̀wọ̀n gan-an dìdìrì ní o. Ìgbà wo máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀la lànà Ìgbó bá sọ láàrin àwọn ẹ̀kọ́ hábà báyá ṣe nǹkan tó kù bí ẹ̀ka àtọ́. Ṣé bá bẹ̀rẹ̀ àtàbẹ̀rẹ̀ àṣà jìnnà tó bí àjẹmọ́? gbogbo bá ti lè láàrin tó bá ṣe sàáfẹ́ kan tí ọ̀dá ẹ na máa wọ́n máa ń ṣe bàjẹ́ lónìí ọ̀dà tèmi náà bẹ́ẹ̀ náà gbọ́ à sílí kakó mọ̀ àwọn ti ṣe sáwọn ẹ̀sìn wọn bẹ̀. ọmọ wa gbogbo àwọn àyà mi alẹ́ lọ sí ọmọ mi àwọn tó ti ní ogun yìí ẹ má jà fi ẹ má jà fi tẹlọ fẹlẹ bá fẹsẹ bàjẹ́ bàtẹ sọ níbi náà fẹ́ràn ayé ni wọn àti àti ń gbọ́ kákẹ́kọ̀ọ́ ni èmi náà mọlẹ níbi jọ o mọlẹ níbi jọ náà àwọn ẹni Ọlọ́run torí bí Ọlọ́run fẹ́ bá wọn sábẹ náà wí mí ń kún Ọlọ́run sọ pé tí wọn ti wọn ọdá àmọ́ wọn là kọ ní afá Ọlọ́run sọ̀rọ̀ ó ní iṣẹ́ àwọn sábẹ ti ọba gbọrọ ni. Máa jẹ́ tẹ̀sí fún ara náà wọ́n ní ẹ̀yà pa ẹ̀ ń ṣe fáńfà kọ́dà ẹ̀sẹ̀ ní. Òun ló jábọ̀ tó lọ sí ọdún ẹ̀kọ́ màtẹ́mẹ̀. Òun ló jábọ̀ tó lọ sí ọdún ọ̀mà. Ó wá ní kò sí bẹ́ẹ̀. Mo ti ṣàmójútó fún wa. Ìgbà gbogbo tó bá ṣàmójútó fún yàn à níbí yàn mọ́. Wọ́n àǹfààní táwọn amùmí níwájú ọlọ́run àǹfààní a nínú ọlọ́run ọba ó lè wà wọ́n dáadáa a ṣe yóò fi pa wọn àìdá wa yóò fi pa wọn rẹ ọlọ́run báyìí ọ̀sẹ̀ báyìí ó dùn mí àmọ́ tó kú ọ̀sẹ̀ báyìí náà èyí tó yìí mo fi pa ìdá yìí mo fi parẹ́ ọlá ọlọ́run lórí àwọn ọmọbìnrin ó lè ẹnìkan ní sọ́njú ní àbúrò náà kò jálà bí ọ̀dá wọn kò jálà bí ọ̀dá aláì ó ní gbogbo àbáàdì máa ti jálà bí tí ò bá kọ́ máa ń kéwú tí ó sì ṣe wà ní yóò wọ̀ná ẹgbẹ́ tó fẹ́rẹ̀ kàlí mo lẹ́nu tó sọ ọ́ gbogbo àfáàfẹ́ ó ti máa ti jálà bí àwọn náà kò jálà bí ọ̀dá ó ní gbogbo bá ti máa ń ṣe tí ò kọ́ máa kéwú ẹ̀hẹ́n tí ó sì jẹ́ wà sí ló wọ̀ náà àmọ́ àpáàtìmá ti yálà bí tó fi kéwú fún ní kọ́mọ kéwú tí kì í ṣe wà sí dáadáa tá a ṣe òun lè dáadáa làwọn eléyìn yóò kàn fi pa ọyí mathematics ah, àwọn mídíà mathematics ló fi hàn ó ìkúwà àgbàtíwà náà tó wà máa máa kọ́mọ sẹ́lọ̀ ìbí náà náà dáadáa kankan ìkírun ìdí ń o ya bọ́lá ti wá ní wàhálà kan àfá ankun ó kó lè fún náà tó gbé wọ̀ lọ́hù wọ́n tó dọ̀rọ̀ ọlá tọ́lọ́wọ́n dáhùn mi nínú ìtumọ̀ rẹ̀ pé ń fún a jẹ́ fún mi ń tẹ̀síwájú lọ níbi ogun náà Ṣẹ́gbà tí àwọn akẹ́sàkọ́ lánàá, aláwọn gbèfè rí wọ́n lọ gbà wá, káwọn ọmọ ẹ̀ní wá, ọlọ́run lọ́run tó tẹ̀lẹ̀ fún àwọn sàábé, ìfún tó tẹ̀lẹ̀ fún wọn, ìfáwọn káwọn pọ̀. Nígbà tí ẹ gbọ́ lẹ́ẹ̀kan náà, tí wọ́n fẹ́ràn ìṣẹ́ ìdààmú tí wọ́n fọ́n tẹ̀ wọ́n ń sáré wọ́n ń sá òkè tó ti fún òkè tó ti fún ìrọ̀lọ́ ń sá lọ. ọlọ́run tó ti bẹ́ẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan nú yín tí ó lè kéde yín tí ò tiẹ̀ sí ìlọ́kàjá náà. wọ́n máa owó lọ́kàjá mọ́ pé lọ́kàjá sáré lọ kódà náà àníbi náà kọ́ òkè ni àníbi wa sá lọ ibi tá àníbi wa gbà lọ́nà òkè o àwọn bíi méjìlá mẹ́tàlá ni wọ́n tẹ̀lé ànábì lọ. tágẹ́ẹ̀tì àwọn gbèsè mọ́kàdé ni pé kọ́ ànábì lọ́jọ́ wọn. òun ló fi jẹ́ pé ọlọ́run kó dààmú máa fún ara ìdààmú tó ń kó bá wọn. ohun kan wà náà kọ̀dì máta muhammadu kọ̀dì kúndìlá muhammadu. ọlọ́run owó ti fọ́ ti pa nẹ́bí wa nẹ́bí ti kú owó ti wo ti kú o. náà bèrè nínú àwọn mọ̀mí dàmú. báwọn ti rí àmẹ́gbà èdè wọ́n fi àwọn ewu lẹ̀ ni àwọn gbèbè rí òun ànẹ́bí náà tájẹ̀ sí wọn lọ́ba wọn lọ́ba ànẹ́bí wọn tó lọ́ba ànẹ́bí wọ́n ti ń pọ́njú alọ́kùnrin báyìí ànábì wa sọ fún àwọn sọ̀hábà pé ta nínú yín tí ó là mí lónìí fana wòlíkà ni mo pọ́kìtà pé ọmọ àlìjẹ́nà ni níjọ́ náà tọ́lá òun nìkan lọ́wọ́ mọ́ ta kí n lẹ́lẹ̀ o àwọn yòókù ọmọ àlìjẹ́nà ni wọ́n tọ́lá àbúrò ọ̀rẹ́ ìdílà ó kà dìde ni ó ní àlàyé àbàtì lọ́la àlẹ́ ìyá tọ́lá láti wọ́n tó bó wọ́pọ́ bó ti lọ báyìí ní àbá rúrú àwọn tòbí ń pàdé à àlẹ́bí tó rí fíjì àwọn tó pọ̀ wá tẹ́lẹ̀ àtúndìdì àlẹ́bí ni wọ́n kọ́ ẹ̀rọ tó dìde ó tún lọ wọ̀dùn tó tó pọ̀ náà mọ́ ni wọ́n ti tún bá wọ́n ti ta gbogbo àwọn méjì láwọn ó wà kó sọ́dá nìkan sọ́lá nìkan àlẹ́bí wa rí fíjì àlẹ́bí wa wọ̀ fún owó òsì òrẹ́dẹ̀ká àti sọ́lá ló fi jẹ́ pé sọ́lá òun ló gba ògo ní ọjọ́ yẹn nítorí pé wọ́n lè fi rọra wo tẹ́lẹ̀ alákọ̀ọ́ ẹ̀kẹ́jì ẹ̀kẹta kí wọ́n kọ́ kọ́ọ̀dù wà láì ìmọ̀ sọ kíní kan ọlọ́run fi ìmọ̀bà lẹ́bi láyé wa ó fi pàṣẹ wa ní o ọ̀pọ̀lọpọ̀ akáǹkọ́ra mọ́tò láyé lónìí ibì kan máa bá pọ̀ lónìí nínú méjì nínú káwọn yẹn pọ̀ ní káfíń pọ̀ bàtà kan nìkejì ní àbí kan tùnà nìkì because àgàtà ànábì òkú láyé kò sí àtàwọn ìyàtọ̀ ìyàtọ̀ ọ̀rọ̀ tábẹ́gbà sọ nígbà táwọn ń wò báyìí jẹ́sẹ̀sì yẹn àbí wọ́n rìpọ́tù fún ọ. àwọn sì yàtọ̀ bẹ̀. tí wọ́n bí wọn bẹ́ẹ̀ kánọ́bì ní pẹ́sọ̀ kò sọ yóò bá àwọn bẹ́ẹ̀ kí wọ́n lè lọ́gbà rẹ̀ bí. wọ́n ọ̀bọ̀ náà tí wọ́n lọ́n garun ní etí nìwọ̀n ni etí nìwọ̀n. wọ́n ti lọ́n garun etí nìwọ̀n pé wọ́n nọ́mbà wí. bí abúlé ń kọjá lọ sí anábì ní pàtàkì sókè etí ń sún. ó yá sí fún ń sún. àníwọ̀n bá lọ tàbí ọba àwọn ìdílé agbọ́dọ̀ wọn ni wọ́n ní ìlà àyìnà ya Rasulullah níbo ni ó fàdé ànábì ànábì ìdájọ́ gbígbó ni ọ̀rẹ́ bẹ́ẹ̀kì ànábì lójú rẹ̀ rẹ̀sẹ̀pọ̀ máa ń fún ànábì nígbà tí wọ́n rìpọ́ọ̀tù ẹ̀ fún ọ irú rẹ̀ pọ́ọ̀tù gẹ́gẹ́ lọ́ọ̀kùn bọ́bá tó wà láyé ẹ wá wọ́n bá ti bọ́ ànábì lónìí wọ́n lánàbì sọ ọdún àbá ti tánà àbá ti ẹ bá kò tó ọlọ́ ẹ já fún ọ̀rọ̀ ànábì òun ní òkòtò fi ọkàn náà lè fún bẹ́ẹ̀ bá ti tọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀dọ́ máa ti wéjì fún ọ̀rọ̀ ọlọ́run ló ní wéjì gbogbo ìgbogbo ọ̀rọ̀ ẹ wo nàìjíríà náà ta pẹ́jọ́ ti wa àbí buhari tí ẹ̀dá fún ọ̀rọ̀ ti ọ̀rọ̀ àbá rẹ̀ àtọ̀ buhari ti ta lọ́wọ́ tìbí kí bàbá yẹn ní pé ẹ̀yin ọmọ ẹ máa lóko buhari ẹ̀gbọ́n jáde lónìí ah, ah bàbá mi lóko buhari bàbá mi lóko buhari bọ̀ jáde sáré buhari sọ pé wọ́n ọ̀jẹ̀ òsì à ọmọ àbá àbá àbá àbá àbá àbá sọ́jà ó yà sọ pé wọ́n lọ wá ẹ̀gbọ́n ní sọ́jà yóò fi àbá àbá ọdún kékeré ní. wọ́n lè ní a bẹ́ẹ̀ tí òun ti bẹ̀rẹ̀ yàrá rẹ ọmọ rẹ àkọ́bí ẹ̀ tó bá fún sọ́jà. ẹni tá a bá fún rẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣe alẹ́ nìkan fẹ́ rí ànábì jọ kan ó fi hànàhànà mẹ́rẹ̀ mọ́jà mọ́ra rẹ̀ alùmọ́rù mọ́ gbogbo ẹjọ́ bá nífẹ̀ẹ́ bí ìlú ayé ibi tẹ́lẹ̀ ẹ bá wà láti kí àmàlẹ́ wà. ìwà nífẹ̀ẹ́ bíyàn kì í sọ̀rọ̀ lásán ẹ bá bá nífẹ̀ẹ́ bíyàn ẹ mọ rí tètè lára ìjà lágbájá fẹ́ẹ́ lágbájá ẹ wọ ẹ ti pọ̀ jàmà fà wọn. àwọn míì àwọn àfà wọn tó gbọ́mọdé fìlà méjì yóò lé wáìtì bí ìsàlẹ̀ yóò àfi àbúrò sí lókè wáìtì wọn àmọ́gẹ́rin ìkànnà àwọn àfà tó ti lọ tọmọ síbẹ̀ ọmọ nífẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lékè ti bẹ́ẹ̀ àwọn òtí

nínú tí òun lọ́dọ̀ àjù kò bẹ́ẹ̀ tó họ́ ó yẹ kó họ́ ní kí ni ṣẹ́ríkà ọjọ́ múta wọ́n jọ ń gbọ́n múta múta sá àlọ́ jàrí máa mú wọ́n sì débẹ̀ wọ́n tó dé ọjọ́ kan. wọ́n ní múta múta ní wọ́n ní múta múta múta ní sọ̀rọ̀ èèyàn mi wọ́n ní náà ìbẹ̀lá dé yìí ó awọ́ yà ni ọlọ́run náà wọ́n jẹ́ ọlọ́run náà mi ó dán lójú àpẹ́ gbọ́dọ̀ mọ́ ọdún lọ́wọ́ tẹ́lẹ̀ tọ́ o kò gbọ́dọ̀ mọ́ wọ́ ó bá dán pọ̀ tó lápapà rẹ̀ sọ́yìn ọjọ́ o ní app anta wàrọ̀ ọ̀gùnkà ìwọ àtọ́nà mọ́ ọjọ́ o ẹ lọ gbà wú ẹ bá wú rẹ̀ so ó lọ pé ní òní mẹ́rin pẹ̀lú mú dánù bọ́ọ̀lù àgbẹ̀ ọlọ́wọ́ akọ lọ́wọ́ wọ́n ní kíkọ́dà bá fi ìdàbá gbìyànjú àwọn ìrírí ìsúnmẹ́yìn ó wá dà sí ìrìn ọ̀rẹ́dì wájú wọn wọ́n ti bìrì ibi tó ń dá àwọn ọmọdé ṣe tí ní sàn pàtì wọn náà ni wọ́n ti wá wọ́n ti wá ń jìnnà sára jìjì làwọn abáṣe wàá rí àlẹ́bíà àlẹ́bí ni wọ́n fẹ́ lọ bá àwọn ọmọdé wa wá àwọn àlẹ́bí ni wọ́n ti wá ni wọ́n á dáàbò bo tọ́lá àmójú dábàá wọ́n sá kìtìkìtì ni ó ló wá gbòòrì kánjọ́ náà àlẹ́bí ni wọ́n fọ́n àmọ́ ìbára fún ìyàn tó yẹ bẹ̀rù ọlọ́run bàbá tí ń gbálẹ̀ mọ́sálásí ẹ̀dá fún mẹ́bàá lẹ́gbàá aláràn sí àdínì bàbá tí ń tún mọ́sálásí dé ni àbí mú wà tó mọ́sálásí àdínì ó máa àwọn àti olówó kọ́nà wọn lè fún lókọ bàbá mọ́sálásí bàbá mọ́sálásí ló kù òní ti dára mọ́sálásí òní kọ́nà àlùwàlá òní ń pẹ́ ní òní àárín yìí òní ti kọ́nà tí ó dọ̀ sí ó yẹ kẹ́fún lóye gidi àwọn àti wàtí kó anábì ẹ̀rọ wọn yẹ fún yà anábì kan fún lóyún anábì ní mani àrọ́dà àyàngọ̀ àfàbà ilà ṣẹ̀hìn yẹ́mùsì alàlám fàlìyàndóró ilà tọ́lá ibn ọ̀bẹ̀dìlá ní ọ̀rọ̀ olóṣèlú rere tẹ́fẹ́ kẹ́yìn ọmọ ẹ̀sìn kú ó gbà tí ẹ bá kú ó tó gboyè ṣẹ̀yìn dí ó gbà tí ẹ bá kú ó tọ́lá kí nìyí kó tó kù sẹ́yìn ìṣẹ́yìn pé ẹni tó kú ní ogun lọ́nà ládàá tí wọ́n ni pé ìyàtọ̀ tí wọ́n ni pé wọn ní béèrè béèrè kankan lọ́wọ́ tún wọn wọn ní béèrè béèrè kan lọ́wọ́ pé kí ti báyìí àfi gbèsè àtàbòsí àbòsí tó bá ti fún ìrìnkan tí wọ́n ti lọ o àti gbèsè nìkan wọ́n fi wọn àwọn àti kú ó wá ní ẹgbẹ́ tó máa wọ ẹgbẹ́ pé ó ní A ah, ẹ wọ oṣù ó yẹ pààyàn káàkiri ni o. ọ̀lẹ́ àwọn sọ́ọ́ tẹ̀ tẹ́wọ́ síbẹ̀síbẹ̀ náà ìbẹ̀rù ọlọ́run tó pọ̀ sí náà ni kẹ́nìkan àwọn atáàkì ìdíyìn là káàkiri báyìí ẹ bá wo tó dí ni wọ́n máa ọlọ́wọ́ bá ní ìgbà gbogbo yín aládé tẹ ẹ̀bù òkè lọ tẹ́lẹ̀ kò wọ ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ kọ́nà ọ̀gbẹ́ rẹ̀ mẹ́bí. àwọn ọkọ̀ náà kàn ń sáwọ́ kéé kó wọ́n tẹ àdébí lọ yàtẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ kan níbi tí wà ní àwọn náà sálọ ẹbí ẹ eh, kò sẹ́ni ó béèrè ọmọ rẹ̀ ọmọ ọmọ lọ́kọ̀ máa gbéra ọmọ náà jẹ̀mí lọ́kọ̀ yàtọ̀ ó lè gbà yàyò sì jáde wọn <laughs> yàyò jáde wọn iye tó ṣẹlẹ̀ sáwọn sàbá nù ọmọ náà ti dààmú yín ni ó ní ti pọ́lìkì ni mo ń pọ́lìkì ni. nígbà tí wọ́n máa pa ní gbogbo ikú ọgbọ́n fẹ́ẹ̀ ń gbọ́kẹ́ wọn sẹ́ni kò tẹ̀ wọ́n nìkan kí والرسول يدعوكم إلى Ah, ìjàgbogbo ẹ̀wọ̀n ó láti lẹ́bìsọ̀rọ̀ bá wà lè wà tánà kò sí kẹta ànábì pè é sí ìwọ̀n àwọn náà ni ó ànábì ò ní ìkẹ́ tí ń pè é sí kò ní ọgbọ́n lọ́wọ́ ànábì ń pè é bá àjá ẹ̀rọ ìjàmà ni kí ló wọ́n yọ bára bú ó lọ sí ọgbọ́n náà rí pé ti gbé bá àti jẹun rèé fọwọ́ fún jẹun má èèwèdè mú lọ́wọ́ mi anábì ni wọ́n jẹun pọ̀ lọ́wọ́ òsì ọ̀tún nìkan fi jẹun má ti ànábì rẹ̀ ẹni tó ti ànábì nígbà ń fọwọ́ ti jẹun anábì ni fi ọwọ́ ọ̀tún jẹun níbi ìsìnká àrí tó wọ́n ti sọ lónìí ó bá ti kàwé òkú lọ kàwọn ní wọn àti báyìí ní wọn fi yíyá màlà tètè rìn èèbó fúnmọ̀ owó tètè ọtí àgọ̀ báyìí yìí lọ fi yíyá màlà ọwọ́ náà fi ń bù ọ́ àṣẹ báyìí wọ́n gò nígbàdùn rẹ̀ wọ́n gò nígbàdùn àmàlà tó ń jẹ pẹ̀lú síbí ní wọ́n ń jẹun pẹ̀lú ọwọ́ sí báyìí anábì ní kúl bí yẹ̀lé ni fọwọ́sùn rẹ̀ jẹun ó ní láàṣẹ̀tẹ̀ takoburan takoburan ó fi ìgbéraga lọ́dún wọ́n ní mi mi mi lè fi jẹun ni anábì ọ̀ lè fi jẹun láyé ọ̀ sí lè gbé sálì jámọ̀ lọ́wọ́ fi tó wọ́n ní kò lè gbọ́wọ́ mọ́ anábì ní sọ́kà bọ́ọ̀lù fáà ni wọ́n rọ̀ tó yẹ ilá okùnrákùn gbogbo ń tàbí bá ní àṣẹ anábì ń pè bẹ́ẹ̀ ti ṣe di àlìkíámà ni kò sí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ni ní àti báyìí fún àǹfààní rẹ̀ ni ọ̀ ní ṣe kẹkẹ́nu sínú ànábì ọgbàládà rẹ̀ ọ̀ ní ṣe kẹkẹ́nu sínú ànábì ìsúmọ́ náà ọba rẹ̀ yìí ló tún pọ̀ ni wọn ọ̀sẹ̀ nǹkan ìjọba náà bí ń pè yín bá lè kíámọ̀ ti dáa ni ó ní ẹgbẹ́ ògbẹ́ ọwọ́ pé ní ẹgbẹ́ ẹ̀sìn dúró ẹ̀ẹ́gbà rúwọ́dù ẹlẹ́kùtọ́ ọlọ́run akúsọ́lẹ̀ kan ti ẹjá máa fọ́súnà nẹ́bì lé kò sí tẹ́sùpẹ̀ ní ìfọ́súnà nẹ́bì lé ká gbọ́rọ̀ rẹ̀ kọ́dà Imam Malik rahimahullahu ta'ala ma wọ́n ní wà jáde kónú mọ́sálásí tó bá jáde kónú mọ́sálásí kí wà lọ sàlùwàlá yóò kẹ́tùrà rẹ̀ kí wà tún àmú dáadáa bisimilahi wa nabi rẹ̀ tó bá rẹ̀ tó wá pariwo yóò jẹ́ o àníyàn tẹ́lẹ̀ kan béèrè rọ́bùsì kan wọ́n lánàbí wọn lọ́nà báyọ̀ kan ó ní ẹ̀sìn jáde ìdè nílé yìí ẹjẹ́ àwọn fún ànábì lé níbi ọ̀rọ̀ rẹ̀ tó bá lánàbí sọ báyìí má sọ pọ̀ má sọ pọ̀ ní gbọ́ má kò rí bẹ́ẹ̀ tí tó fi wádìí pété lóòótọ́ lànàbí sọ abánabi sọ tó bá wá sọ sípàrì bá ka ọdúnpàṣẹ sípàrì ọ̀ka mo láìkẹ́ nìkan níbi ọ̀rọ̀ ó ṣe ọ̀rọ̀ àlùwàlá àbí ọ̀rọ̀ kàfàrà ìbá àdàbí ni ẹ̀fà àdàbí tún ṣe díẹ̀ àwọn àdàbí níbi ọ̀rọ̀ súnà nẹ́bí àwọn òdàbí àwọn ará àdúrà ó kéré náà àdàbí àtọmọ fi ràn ó kéré gan àmọ́ tọ̀ ọlọ́run sànù wa <laughs> pé pé ẹni wá ń ṣe yín nítorí lè ṣe ọ̀ lè ṣe ló ń bẹ gáàlà àmà láti kò alẹ́tàfò wà lẹ́yìn dídí nù àbá dídí nù fọ́ọ̀ bá ti lọ òtòlùsí àmà tí wọ́n ń sọ máa bú wọn alẹ́bí sáàmì èyí sì lè jìyà ń tọrọ kọ́ fún ọyẹ nígbà tí a jìyà pé ọ̀rọ̀ gan ni nígbà fún anábì wọn ti ń sọnu pé anábì ọ̀ síríọ́sì ọ̀wá ti tọ́ ní àwọ̀ náà torí ẹ̀ mọ́ ọ̀rọ̀ ìtọ̀ sọnu àbọ̀ ní ti bẹ́ẹ̀ kẹwàá máa lò tó bá tí wàá rí rí lò àwọn tó máa ń lò mọ́tò kíni má bù wọn mọ́tò wọn ti yẹ kí wọ́n máa bẹ lọ́n bí wọ́n ti rí nìyí bọ́ sí rí lò abẹ lọ́n ọba lè kíọ́lá súnà nábì mọ́tà sọ̀rọ̀ alọ́run ọlọ́run fi àwa náà sínú hálù súnà hálù súnà dábá fi àwa náà sínú hálù súnà kò sí ẹtí ìpè hálù súnà ìyàwó kan jọ kan àfáàní bíbí àní o ìyàwó hálù súnà wa ni ó ní hálù súnà làwa náà ṣé wàá ti sọ wà ní ti yìí yẹn mọ̀ pé ọ̀rọ̀ ẹni kẹ́kẹ́ nípa ah, Ìlọrin làwa náà èyí ti Ìlọrin nù nù kọ́ wá wú Ọlọ́rin àbí kọ́ wá kéwú Ìlọrin nù bá kí Ìlọrin làwa náà àlùfẹ́ làwa náà ìgbà tó wàá sùn à ń kírun ọ̀rọ̀ yẹn à ń sì náfìlà ṣé táwọn wí nù àwọn yòó jẹ́ gbọ́ tó àwọn onípẹ̀lú àlùfẹ́ náà àwọn ìkọ́ náfìlà ni bí bá jẹun ìṣe bísímìláyì àlùfẹ́ làwa náà náà àlùsùn náà sì gbogbo tí ń jọ́ra ànábì lọ́mọ practice ìlẹ́pẹ̀ lálùsúnà ni mọ́sàtà wà náà lálùsúnà o gbogbo àwọn sàábì ànábì alùsúnà ni wá mọ́sàtà wà náà lálùsúnà ọlọ́run la ilaha illallah wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ah ah te vai ora ìbéèrè ọ̀kan ina ya wa now i'm sorry fara'i ko da gama